ولا متفق عليه أخذ أبو هريرة رضي الله عنه قال الله يوم الدين قلت أسأل محمد صلى الله عليه وسلم مثل عبادته دولة من شنجات من كاروني أن يكون هو علم متكلم كوكوليماتي àti kẹ́sìn náà ń lẹ̀ mẹ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdíṣe ìbẹ́ni sàyí bukari sàyí muslim eléyìí ni ètò wa ètò àdínà yóò sọ èyí tí àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn òṣìṣẹ́ àṣùfàṣà ìṣàròmí tí wọ́n ń darí fún gẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ní canada barika royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ní bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kù àbífàṣà ìṣàròmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine. لا you في 081 033 51549 جزاكم الله خيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìkẹ́ àti ìgé ọlọ́run fún ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tọ ìlànà rẹ̀ tó fi tí ó fi dé gbìndé alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́ tí yìí kó fi kárí gbogbo wa. ètò àdínú yóò sọ̀rọ̀ òun náà ni ó tó gun orí afẹ́fẹ́ báyìí gbogbo wa ni a kí gbogbo àti àlàǹfààní láti gbọ́ wa wípé a káàbọ̀ sí orí ètò yìí ètò àdínà yóò sọ̀rọ̀ tí a máa ń ṣàlàyé nǹkan tí wàá jẹ́ ká mọ̀ bí Islam wa yìí bó ṣe rọrùn tó ní ẹ̀sìn tó ṣe kó gbé mi ní pákáleke hílàhílò wàhálà tí ò sí nínú ẹ̀sìn táwọn èèyàn wọn kìbọ̀ táwọn gbìyànjú láti ṣàlàyé rẹ̀ pé ní tí a rò pé ó lè máa kó ayẹ bá ìjẹ́ mùsùlùmí wa tó tí a máa gbìyànjú láti ṣe àlàyé rẹ̀ adọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ ṣáà gbà á ní ìbáàdà fún gbogbo akójú wúlò àtẹnudí ń sọ àti àwa tí à ń gbọ́. ولك قلوبنا السلام عليكم ورحمة الله وبركاته أرتيم بابوا هنا أسباب دخول الجنة àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tí èèyàn máa fi ń wà lìjẹ́nà ẹ̀rẹ̀ tí èèyàn bá ń bẹ láyé tí kò bá ní àwọn nǹkan kan kódà ó lè má dùnyàn rárá hmm, àmọ́ ní alkiyama nǹkan méjì náà lèèyàn máa ní inú kéèyàn jẹ́ ọmọ náà inú kéèyàn jẹ́ ọmọ àlìjẹ́nà ẹni tó bá ṣe pé àlùjánnà jẹ́ tiẹ̀ pé ọjọ́ yìí ẹnìyẹn ṣe òfò tí nǹkan mi bá tó ń bẹ lẹ́yìn òfò àbá tó ń sọ bó ṣe rò kẹ́nìyẹn kó lówó tó láyé bó ṣe lè rò kó gbádùn tó láyé bó ṣe lè rò kó ní gbogbo nǹkan tí ń dùn nínú tó láyé ìbànújẹ́ ìbànújẹ́ gbére náà ni yóò ṣẹlẹ̀ tó ń tàn sẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ bá kángun sí iná ọlọ́run ìbànújẹ́ ni ilé ìbànújẹ́ ni ilé àdánwò ni ìkọlọ̀kọlọ̀ ṣe wà ní ọmọ náà àmì tí ọ̀rọ̀ rẹ bá kẹ́gùn sálẹ̀ jẹ́ náà ilé ìdùnnú gbére ni ìdùnnú gbére ìdùnnú tí èé tán ìdùnnú tí kì í tí ìdùnnú tó yìn ò rírú ẹ̀rí láyé sọ náà ló fi yẹ kí ọmọ ènìyàn kó ṣẹ̀ta àlìjẹ́nà kó ṣe kó gba àwọn ọ̀nà tó bá ti ń là fún ọpọ́nà tó gbé gbàrí tó fi wà àlìjẹ́nà fún kálukú akáyìkiri àmọ́ tọ́ kó lọ́mọ́ṣẹ́ tẹ́lẹ̀ lọ́rùn fún wa ẹ̀rí ibi tí mo dé ní ìjẹ́jọ́ òun náà ni tọ́ àtúrọ̀ tó lè sallallahu alaihi wa sallam ìmọ̀ tẹ̀lé ànábì ọ̀nà sábàbí láńlá ni tí mùsùlùmí fi lè wọ àlìjẹ́nà sábàbí láńlá ni olókùngbà tó mi èèyàn bá ti wò pé mi lè tẹ̀lé ànábì bóyá ó sọ ó sọ tó clear ni pé mi ò lè tẹ̀lé ànábì èmi ò lè ṣe súnà àbí kò sọ ọ́ yóò mọ̀ takò àwọn tí ń ṣe yóò mọ̀ takò wọn so àbí yóò mọ̀ fi ìwà sọ pé n tẹ́ ń ṣe yíyàwó ò lè ṣerú ẹ̀ ọ̀ ò ní ṣerú ẹ̀ tó ti ń jẹ́ súnà Nabi sallallahu alaihi wasallam kẹ́nìyàn yá kíyèsí àfi tó lè fi takò nǹkan yẹn ni pé tí ìbá ṣe súnà hmm, tàbí kìí ṣe lànà Nabi tí kìí ṣe kó wà ní Qur'an tí kìí ṣe kó wà nínú hadith Nabi lókùngbà tó bá ti wà ń bẹ́ẹ̀ ọmọ ènìyàn láǹfààní láti lè takò pé mi ì ní gba nǹkan tẹ̀ ń fà yẹn mi ì sì ní tẹ̀lé ìlànà yẹn torí ìlànà tá nàbì gbé wa ni sò èèyàn kàn rí ìbínú ọlọ́run ni èèyàn kàn sí àlùjánnà ní èèwọ̀ fún ara rẹ̀ ni. ẹ rí kíyàn tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ó jìnnà fi ti ń jẹ́ àlùbẹ́dà àdádálẹ̀ ẹ rí pé ń jẹjọ kíyàn ó fẹ́ràn nàbì ni mo sọ ní jẹjọ so ìyẹn ó tẹ̀lé ànábì pẹ̀lú kó fẹ́ràn rẹ̀ ìyẹn ó tẹ̀lé ànábì pẹ̀lú kó ọmọ tọ̀lànà rẹ̀ ìyẹn ó tẹ̀lé ànábì pẹ̀lú pé ó ní ó jìnà tí ń jẹ́ bídà ẹ̀rí tí ń jẹ́ bídà ni àdádálẹ̀ àdádálẹ̀ ẹ̀rí àdádálẹ̀ ànábì ó lé àwọn èèyàn sá jìnà sí àdádálẹ̀ pé <laughs> tí mo mú wá fún yín nìkan òun náà ní ká ṣe o nínú ẹ̀sìn yín o ẹ máa fi kún ẹ̀sìn yìí o ẹ má ṣe nǹkan tí ń ṣe o náà ni gbogbo àti ànábì sallallahu alaihi wasallam bá ti fẹ́ ṣe kútúbà àfọ́fẹ́ àdírẹ́sì public tó bá òyìn sọ̀rọ̀ àfọ́fẹ́ ṣe nǹkan kankan tó pàtàkì kan tó jẹ́ ọ̀rọ̀ láńlá kan tánàbì fẹ́ sọ ẹ̀ ní kílà lójúmọ̀ fi ń bẹ̀rẹ̀ ni ànábì ò tó bá ó ní amma ba'du fa inna asdaqal hadisi kalamullah wa ahsanal hadiyi hadiyi muhammadin sallallahu alaihi wa sallam. وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة نجي رواية من وكل ضلالة في النار أنا ديوني أجيك صفوني أصدق الحديث كتاب الله سيرة تجورة تجل دجلي أولاني القرآن وخير الهدي هدي محمد ìlànà tó dára tí yẹn máa ń tọ̀ náà ìlànà ní ànábì tí mo mú wá fún yín ànábì tí wọ́n sọ gbogbo ìgbà mi ànábì ò ní wa inna kulla muhdathatin bid'ah ànábì ò ní wa iyyakum wa muhdathatil umur ànábì ní ẹ ṣọ́ra yín jìnnà sí àwọn nǹkan táwọn èèyàn máa dá kalẹ̀ inú ẹ̀sìn yìí ẹ má bá wọn dá sí o tẹ́mi mú wa ní kẹ́kẹ́ dìímá alaykum bil atik nǹkan pinlẹ̀ tẹ́mi ànábì mú wa ní kẹ́ dúnímá yóò ní wàṣàrọ̀ umúrí muhdathatuha in tó burú jù láyé òun ni àdádálẹ̀ inú ọ̀rọ̀ ẹ̀sìn in tó burú jù tó ba ẹ̀sìn jẹ́ tó sọ ẹ̀sìn di jákujáku àdádálẹ̀ ni náà ni bídá sọ bẹ́ẹ̀ sì ni bídá ni bí tí ó gbìyànjú ni pé àánú ni àánú níbi kan tí ó wáyàn lọ inú náà ni àánú gbìyànjú àlìjẹ́ náà sẹ́ni kò ní sẹ́sìn bídá kó lóun rí ìyọnu ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní pé òun sọ fọ́lọ́run pé kò mẹ̀sìn tó kò mẹ̀sìn tó yẹ ìwọ ni wọ́n fẹ́ fún ní tó wù ọ́ à so kí ni yẹn le kí ni yẹn le wàláì ó le bídà àdádálẹ̀ wàláì ó le ẹ wo gbogbo ọ̀rọ̀ ayé àlámọ̀rẹ́ ayé wa gan a kì í ṣàwàdà pẹ̀lú rẹ̀ tó bá bú nìkan bá ti gbé nǹkan ẹ̀ka lẹ̀ lẹ́yìn ó ṣe bá a ṣe gbé nǹkan kalẹ̀ lẹ́yìn ó ṣe bá a ṣe mo rí kíní kan ní òní náà ni àwọn bricklayer subhanallah tó ń ṣiṣẹ́ lónìí níbì kan so wọ́n wá ní ìpẹ̀ kan bẹ àwọn òní lórí yòówù ipe ìpẹ̀ yìí làwọn ó lò àwọn fẹ́ rẹ́ lé ni wọ́n ní ìkan soft sand kan kíní kan ah mo ní kí ló dé tó yàtọ̀ síra wọn ni ah táwọn fẹ́ lé lélẹ́ yìí kò ní lẹ̀ mọ́ra wọn kò ní lẹ̀ mọ́ra lé táwọn bá ti ń lẹ̀ mọ́ra táwọn bá ti rẹ́ lé báyìí ni wọ́n ṣubọ́ subhanallah ẹ̀wùn kan báyìí so ẹ̀yin tẹ́ ń jẹ́ onímọ̀ nípa kíní yìí ẹ ti mọ tó sì dìbí rẹ̀ mo ní wá wo báyìí ọmọ ìpè tẹ́lẹ̀ mi bá ṣe tó bá ilé lo símẹ́ǹtì tó bá lo ìpẹ́ mi yóò ẹsẹ̀kẹsẹ̀ lẹ́tì mọ̀ rí aburú pé ah, ntí ìsara rẹ̀ ló lò fún ntí ìsara rẹ̀ ló lò fún owó ṣe ńlá láti gbogbo símẹ́ǹtì nìsín owó ṣe wíṣì àsìkò ara rẹ̀ náà so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á fi wọ́pọ̀ àwọn àkọọ́lẹ̀ wò ọlọ́run náà nábì wáyé ó gbé ẹ̀sìn láàrín nábì lọ́wọ́ pé báyìí ni ẹ ṣe ṣe bẹ́ẹ̀ náà ni tàwọn mẹkáníìkì náà àwọn tó ń jẹ́ àwọn eh, mọ́tò mechanic mo rẹ́ kankan náà jò ní afẹ́ sẹ́fíìsì mọ́tò so wọ́n ní ra oil bàtà ra oil ara ó ní five litre so bàtà wá dà sí tó dà kó dé di ó dé wọ́n dà di dèdè four litre sí ọmọ tí ń dà sí ló tó mo ní dáwọ́gbẹ̀ẹ́ sí jẹ́rẹ́ ọ̀sọ́gà rẹ̀ mẹ́ ọ bá dáwọ́gbẹ̀ẹ́ sí ìgbà tó ga rẹ̀ di ọ̀gá rẹ̀ ní yòókù dà mo ní ẹgbẹ́ mọ́tò mẹ́ta lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àá ó lè fẹ́ kó bá mọ́tò yín ni <laughs> nǹkan ọ́ìlì ó ti ní gauge wàláìlì azim àbòsí tá à ń ṣe fúnra wa nípa ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ìtí sì ń fa ni pé òǹkálukú ò ní rí pé ẹ̀sìn mi ti bàjẹ́ ẹ̀sìn yìí ti lára rẹ̀ ti dínkù ẹ̀sìn yìí ti lálàṣe pẹ̀lú àdádálẹ̀ àfikún tánàbí òfin kún kẹ́ fi kún ẹ̀sìn fúnra yín ẹ wo ẹ wo ọ̀rọ̀ ọmọ ní bẹ́ẹ̀ lọ́nà ti gbé fún Ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ni mo fi rán o lọ́lọ́ jíṣẹ́ rẹ̀ fún wọn àwọn sọ bá gbà lọ́wọ́ rẹ̀ ń òjì kó yege tó ẹ wá wò ẹsẹ̀kẹsẹ̀ náà ń wò pé àwọ̀ abá ti jọ ilé yẹn kò níbi mọ́tò wọn o àti ká yà jò ni torí tí wọn bá jò ẹnìkan sọ ní ọmọ pa plọ́ọ̀jì ni sẹ́wọ̀n nǹkan ẹjíká ẹjíká káká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn afá bá ń sọ pé ẹ̀jìnà sí fídà ẹ̀mọ́ ṣe ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ nínú ẹ̀sìn dìmúná sábà ọ̀rọ̀ bídà àti ìṣúwọ́wọ́ ẹ wò ọ̀rọ̀ rọ́jàbù nìkan torí tọ́ lọ́run rọ́jàbù so ní ọmọ bí wàá ṣe rí láwùjọ tiwa yìí tá à ní ṣe research lórí ọ̀rọ̀ ẹ̀sìn ká tó mọ sọ̀rọ̀ káàkiri lórí mídíà lórí ilé wa àti lórí gbogbo ẹ̀ ẹ́ ní sẹ́ńtúrì yìí lásìkò yìí this age kí ọmọ sọ̀rọ̀ pé ẹni tó wá gbà rẹ̀ rájàbù ń jọ àkọ́kọ́ wá gbà rẹ̀ rájàbù ń jọ ẹ̀kejì wá gbà rẹ̀ rájàbù ń jọ ẹ̀kẹta ládàá tí ò ní nì rọ̀mùdọ́nù bó ti rọ̀mùdọ́nù gẹ́gẹ́ ń bolẹ̀ á fi sí gan níbo ńlá dáa ẹni tó wá gbà rẹ̀ rájàbù ẹ̀ àmọ̀dánù àkọ́kọ́ ẹni tó bá gba ramadan ẹlẹ́ẹ̀kejì tó bá gba ramadan ẹlẹ́ẹ̀kẹta ń bulẹ̀ ti rí àdìs tó ṣe báwọn kó wá di pé njẹ́rọ́ jáàbù lẹ́ẹ̀ ti wá rí sí rájàbù wájú ramadan lọ ní ìsìn ẹ̀yìn yẹn jẹ́ ká lọ lè wá díẹ̀ sìn wá ṣe mo bá ń lẹ̀ mo kó kò ṣe ṣe láwùjọ tí wà nílé ọ̀rọ̀ ẹ̀sìn àbí kí yóò ṣe research wàláhì wàláhì ó sì ń ṣe research lórí ọ̀rọ̀ ayé rẹ o ọ̀ dákẹ́ o sórí àbùsí tò ní rí gbé lọ́dọ̀ ọlọ́run ọba mi wàláhì ọmọ fóònù tó dáa ọmọ èyí tí ò dáa ọmọ yìí tí ó tọjọ́ ọmọ yìí tí ò ní tọjọ́ ọmọ tó bá ti ṣe fóònù rẹ tí ó bàjẹ́ àmọ́ ẹ̀sìn rẹ ò ní wọ́nà bó ṣe update rẹ̀ ò ní wọ́nà bó ṣe update rẹ̀ ọmọ wa sọ àwọn nítorí pé àwọn bàbá yẹn táwọn rí tó yẹ pé kò sì lẹ́sẹ̀ńlẹ̀ tó yẹ pé tẹ bá tó wà wọ́n àwọn àfáà bá wọn tẹ̀ nínú àbábà tó ti ṣáwájú wọn wọ́n ti sọ̀rọ̀ ibi ọ̀rọ̀ amú ọ̀rọ̀ Ibn Hajar wa al-Asqalani alayhi rahmatullah nípa ọ̀rọ̀ àwẹ̀ Rajabu في فضل شهر رجب ولا في صيامه ولا صيام شيء منع معين ولا في قيام ليلة مخصوصة فيه حديث صحيح يصلح للحجة ابن رجب شترك انقني تبيين العجب تبيين العجب بما ورد في شهر رجب olóòfẹ́ sàlàyé اياهم كان إن ìmọ̀ إما ìmọ̀ tí ọmọ yàrá lẹ́nu táwọn yẹn lọ lè rán mọ́rọ̀ rájàbù wọ́n wá ṣàlàyé pé gbogbo àdìsí tẹ́ ẹ máa ń sọ nípa kágbàwẹ̀ ọjọ́ alákọ̀ọ́kọ́ ní rájàbù kágbàwẹ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì kágbà mẹ́ta ń bẹ kágbà márùn-ún ń kágbà mẹ́fà ń bẹ ó ní kò sí àdìsí kan tó lálàáfíà ẹ sì mọ darí pa nẹ́bì lórí ẹ rántí pa nẹ́bì ti sọ pé gbogbo ẹni tó bá parọ́ mọ́ mi ẹni tó bá sọ nǹkan tí ń sọ man qala alayya man lam aqul falyatabawwa maq'adahu minan nar àwọn àfún wà sí wàlá o ní láti ṣọ́ ara rẹ̀ lórí ilẹ̀ ló ti ń ṣe ni lórí rédíò ni lórí Facebook ni lórí kìnnìkan ni ọ láti ṣọ́ ara rẹ̀ kí wọ́n jẹ́ kó fi ọwọ́ ara rẹ̀ fa wàhálà ẹnìkan ọmọ ọ̀rán níwà sí tipa ṣe fa wàláì tó bá ti lágbára tó ní ìmọ̀ tó fi tó fi ṣe rìsáàcì tó fi gbé òdodo ẹ̀sán fáwọn èèyàn ọmọ ọ̀rán ọ̀ náà mọ́tà fanu wà bá èmi kọ́ ọmọ kọtíra yìí o Ibn Hajar lọ́kọ́ o so ẹ tún wo ẹ tún wo nítòsí ń yà yín صحيح فيك وسنة سيد سابق أنا ليو وصيام رجب ليس له فضل زائد على غيره من الشهور أني أوي رجب أني كوز أوي رجب أني ولا كا تبي يتطاوى أوي يكتي من بانوسو إلا أنه من الأشهر الحرم ولم يرد في سنة الصحية أن صيام أن صيام فيه فضيلة بخصوصه وأن ما جاء في ذلك مما لا ينهض للاحتجاج به ní kò sí àdíṣe ọ̀kan tánàbí pa aláṣẹ tó ẹ̀rọ jábọ̀ àbí ọlá tí ń bẹ fún rẹ̀ ní ọmọ tẹ̀yìn yẹn ti ń rí sí yìí fà ẹ́ àdíṣe náà ti ṣàlàyé gbogbo àdíṣe ń ka yìí rán gbogbo èèyàn yẹn kí lẹ́mọ̀ wá gbé káàkiri fún ẹ ti ẹ̀kọ́ update máa yín náà torí tó lọ́n ẹ́ ẹ́ update àríyé yín à ah, sọ́nà ọmọ ṣàtàn wa náà nínú Sahih Muslim so Usman bin Hakim al-Ansari oníṣà ẹ̀ltù Sa'id bin Jubair oníwọ̀n bíi Sa'id bin Jubair wọn náà nù yawma idhin fi Rajab oníkọ́ra ní Rajab làwọn wà lóun ti bí bí wọ́n Sa'id bin Jubair kí ló fẹ́ sọ fún wa nípa ọ̀rọ̀ Rajab Sa'id bin Jubair sọ pé táàdì rẹ̀ wọ́n wá ní sami'tu Ibn Abbas onímọ̀ gbọ́ àfáà mi ti ń jẹ́ Ibn Abbas oní kana Rasulullah sallallahu alaihi wasallam yasumu hatta نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم nínú Rajab anábì àkàngbàwẹ̀ lọ àwọn olùkọ́ kò ní sínú mọ́ni tó tún sínú àwọn olùkọ́ kò ní gbàwẹ̀ mọ́ni the same thing náà ni Aisha náà sọ nípa ọ̀rọ̀ Ṣàbánì nínú Ṣàbánì anábì àkàngbàwẹ̀ lọ bí ẹni kò ní sínú mọ́ bẹ́ẹ̀ ni yóò tún sínú bí ẹni tí ò ní gbàwẹ̀ mọ́ ó ní bí ṣe máa ń ṣe gbogbo oṣù nìyẹn Ramadan nìkan anábì máa ń gbà ní ó complete rẹ̀ fully nítorí Ọlọ́run so ibi tí mo ń lọ ni pé ṣe rí ìlànà anábì sallallahu alaihi wasallam ọ̀nà tí mo mọ̀ pé èèyàn ń tẹ̀lé anábì ni pé kó jìnà sí àdáadáalẹ̀ èyí tí anábì ò bá ti ń jà dáadáa lẹ̀ tẹ̀ ẹ̀sìn tánábì ò bá ti ṣe máa tẹ̀sìn rẹ gẹ́lẹ́ bánabi ṣe pé gbàwẹ̀ rẹ gẹ́lẹ́ bánabi ṣe máa ń gbà bánabi ṣe máa ń gbà là ń sọ yìí ní gbogbo oṣù anábì ò fi oṣù kan láì gbàwẹ̀ rí náà làwọn sọ àwọn ìyàwó rẹ̀ sọ bẹ́ẹ̀ wọn ni yóò kàn gbà rẹ̀ lọ́gbà mí ìyàwó rẹ̀ pé kò ní sínú wọn yóò tún sínú àwọn ìwé kò ní gbà rẹ̀ mọ́ wọn láti nàbí òtẹ́ wàá gbà rẹ̀ kankan rí kò gba oṣù kankan rí àfi Ramadan nìkan so ìlànà anábì sallallahu alaihi wasallam náà lélẹ̀ yìí so kọ́nà kọ́ mọ́ ṣáà ṣe àánú rẹ̀ fún wa so bákan náà ah, ìgbà tí mo ń ṣàlàyé pé hey anábì sallallahu alaihi bá ń tẹ̀lé lánàá anábì sallallahu alaihi wasallam أبو موسى الأشعري ونلقى حديث يوا إن النبي صلى الله عليه وسلم من مثلي ومثل ما بعثني الله كمثل رجل أتى قوما فقال رأيت الجيش بعيني وإني أنا النذير العريان فالنجاء النجاء فأطاعت طائفة فأدلجوا فنجوا وكذبت طائفة فصبحهم الجيش فاجتاحهم النبي صلى الله عليه وسلم ń ṣe rí àpèjúwe bí mo ṣe jẹ́ èmi ànábì àti ntọ́lọ́run fi rán mi ẹni pé mẹ́sẹ̀jì mi ẹ̀sìn mi ó ní mo dà gẹ́gẹ́ bí masali rajulin bí arákùnrin kan ata tó wá bá àwọn ìjọ kan àwọn ìjọ yẹn faqala wọ́n sọ wọn pé ra'aytu al-jaysha bi'ayni ẹ̀wọ́ bí tẹ́ dúró sí yìí o mo rí àwọn ọmọ ogun wọ́n ń bọ̀ wá o ẹ̀yin náà ti ń wá bọ̀ o ẹ̀yin náà ń wá bọ̀ wọ́n ti ń ṣígun bọ̀ wá bá yín o mo fojú mi rí báyìí ni o wàyí ni àna nàzírò rèyàn olùkìlọ̀ ni mí o tí ò sírọ́ nínú ọ̀rọ̀ rẹ o ò ní fànàjà ànàjà ògùn ẹ̀ ti yá wá bí sàgbà o ẹ kú níyà yín o ẹ̀wọ̀n kan ò ní fa àtọ̀ àìtìhù tọ̀ ìfàtò àwọn kan bá ní ah ẹ̀wọ̀ ẹja gbọ́rọ̀ tẹ́lẹ̀ yìí ń wa o ó ní ká kù níyà yín o fa adélàjú àwọn náà bá ra migrate kó ń bẹ̀ lóru wọ́n rọra rìn kù níbi ààyè ń fanájà o wọ́n sì rọra safe ọlọ́run láwọn níbi wàhálà lẹ́nikẹ́ni tó bá ti ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọ̀la níbi wàhálà wàhálà ayé ọ̀la ń bẹ̀ wàhálà jọ ń gbé ní alkiyama ọ̀la ń bẹ̀ so èèyàn wà lè jẹ́ nà ní jẹ́ báyẹn ó ní àwọn kan wá ń bẹ wàkẹ́dọ̀bẹ́ ti tọ̀ ìfọ̀tún àwọn kan ní ọ̀rọ̀ ni ọ́ ẹni ò di ó wá rojọ́ fún wọn ẹni ẹni ọ̀rọ̀ ni ọ́ fasọ̀bá àwọn olùjẹ́ àwọn ọmọ ogun bá dé wá bá wọn bẹ́ẹ̀ pàṣítà àhùn wọn bá pa owó rẹ kó wọn lẹ́rú wọn wọn rẹ so anẹ́sọ̀ sọ́làmù ní pé bí mo ṣe rí nìyẹn o yẹn ni kẹ́ni tó bá ń gbọ́ tó ń pè mí sílànà rẹ̀ tó ń pè mí sílànà mi pé ẹ tẹ̀lé súnà nábì ẹ tẹ̀lé lánàá nábì èyí tá nábì ṣe ni ẹ máa ṣe ẹ máa ṣe léyìí mọ́kọ̀ bá mu ànábì ò kí ń ṣe báyìí ànábì ò kí ń hey tẹ́ni yẹn sì gbọ́ tó sì gbà ẹ wo kí ọmọ ní àà ah, ah, ẹ̀yẹ bá wọn kan ni wọ́n tún mutí ẹtún ní káyọ̀ mọ́tò ń ṣe kí ni wọ́n kẹ́ mọ́tò tẹ̀sí mọ́tò mọ́tò gba iṣẹ́ rí àwọn tí mutí ò ṣe dáfa ẹni tí ń ṣe bídíà náà ò ṣe dà o ṣe rí ewu tí ń bẹ́ẹ̀ bídíà nìyẹn yóò mọ tara rẹ̀ jẹ́ pẹ́sìn ọlọ́run lòún ṣe ẹ wo orun tí mo tọ́ ní ẹ wo àwọn àpòjú ìkẹ́tí mo mú wa ẹni tọ́lọ̀ lè rọ ọ́ìlì in essence tó kọjá bí géèjì wàlá yóò ní mọ́tò lára yóò ní mọ́tò lára ẹni tó rọ lo stand tí èsì soft stand tó fẹ́ fi rẹ́lé o ní rílé gbogbo ó dálà sí cement ó lálà sí dúkìá ó lálà sí àsìkò ni kò lè lọ ẹ̀sìn ọlọ́run ọba ó lè rí bí wọ́n fi kẹ́kẹ́ àfikọ́ jọta nẹ́bì sallallahu alaihi wasallam àfikọ́ jọta nẹ́bì ni wọ́n wọ́n àfikọ́ jọta nẹ́bì tẹ̀rí àpèjú tí mo wá ìkọ́mọ̀jẹ́ pa ń sábò tí fèrè ara wa ni kóńkàlùkù wa náà mọ̀ fojú rí mọ̀ fojú rí mo tún rántí ìṣẹ̀lẹ̀ kan náà báyìí náà kò sí àtìgbà tí ìtàmọ́ ní fúnlẹ̀ káṣíkì tó ní agbára tí ò sí e, kíní wá epo ṣàkókàlùkù ni wọ́n ń gbé jẹ́ríkà sẹ́yìn mọ́tò rẹ̀ tó bá ti rí epo wọ́n sá lọ lè rà ẹnìkan sí epo sá lọ lè rà àṣẹ nínú àwọn jẹ́ríkà kéèké tó kó sẹ́yìn omi wà nù kan wọ́n bá ní ká bá wọn da epo sínú mọ́tò bọ́ ṣe da epo sínú mọ́tò báyìí wọ́n da omi pọ̀ mọ́ mi tí wọ́n ti dá sọ́rọ́ ìṣọ̀ wá discover pé yé wọ́n ti domi pọ̀ mọ́ kíní yìí tí wọ́n nìyẹn wá dá sọ́rọ́ pé yé kí bò lòun ṣe báyìí wọ́n ti lọ lè pe mẹkáníìkì wa nù làtọ́ dé báyìí nìkan ní a kí ló ṣẹlẹ̀ ọmọ ní tó ṣẹlẹ̀ lé mu ní ẹ bá mú kọ́kọ́rọ́ ọmọ ní kíní ìdùkú ẹ kábàá mú ẹni oníkíní ọ̀sán ni mo fún mi kọ́kọ́rọ́ mo fẹ́ kíkì ẹ̀ ni ọkọ̀ ìpanu ha ẹbẹ̀ náà kí n jí ni Mhm. mo ní ẹ̀wọ́ nìyẹn ẹ ti mọ̀ pé ẹ ti mi tèk pé wọ́n ti ṣi epo dà wọ́n ti omi dà sílé epo so mo ní ẹ̀wọ́ e, èbó mọ̀ ṣe léyìí ìfà ẹ ti mọ̀ pé ẹ mọ̀ pé mọ́tò yọ nọ kìtàbílẹ̀ kíkẹ̀ wá ìkílódé tánàbí sọ̀lọ́ ọ̀sánàmọ́ ọmọ sọ fún yín pé báyìí ní kẹ́ ẹ ti fẹ̀sìn tẹ́ ẹ̀ ní gbọ́ tẹ́ ẹ̀ mọ̀ sí nǹkan míì ànábì òní ẹ mọ̀ sí léyìí ìtú òní ẹ ẹ tọ́lọ̀ tí ò ní gbalada yóò dijọ́ gbé ní alkiyama ewu rẹ̀ kanú ewu rẹ̀ nu tó bá dijọ́ gbé ní alkiyama nǹkan ẹ̀sẹ̀ wa mọ̀ ọlọ́run mọ̀ sí wa lẹ́ni tí yóò dé alkiyama kó tó mọ òdodo tòun náà ni pé àwọn mùsùlùmí sọ ẹ̀sìn wa ìlànà wa àbí káfí tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam so síwájú kí n tó máa gba kọ́ọ̀lù fáwọn àti abáfẹ́ pè tó wà lè lọ pè wọlé ní dèdè àsìkò yìí wà lè pè wọlé síwájú kí n tó máa gba kọlù ní ọ̀túnla tó ń jẹ́ ọjọ́ kẹfà ní oṣù tí a wà yìí ní ọjọ́ sunday ní ojúkòtò ní adéta so muwassasatu ad-din an-nasiha lid-da'wa so wọ́n ní lẹ́kṣọ̀ ní aago mẹ́wàá àárọ̀ so nǹkan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí nǹkan tí ó ṣe kókó fún mi àti ẹni هنا náà كلكم راعي وكلكم مسؤول wa kullukum mas'ulun an ra'iyatihi so àdìsàn tẹ́tọ̀ ni pé bóun ni gbogbo àwọn tá à ń jẹ́ àwọn tá à ń jẹ́ olùdarí àmójútó àmójútó tọ́lọ̀ fi wá síbì kan àyè kan tá a wà àwọn ọmọ wa tá a bí ìyàwó wa tá a ní so ọmọọṣẹ́ tá a ní ọmọ kéwú tá a ní bó láṣẹ mójútó wọn tá a fi ní jẹ̀bi ọlọ́run so wọn fẹ́ ṣàlàyé fún wa so káwọ àwọn ṣèkọ wa Abdurafi Aminullah. Abu Al-Amin àwọn ni wọ́n ṣe lẹ́kṣọ̀ náà fún wa Sheikh Rafi Aminullah tó kí wọ́n pàdé wọn kí wọ́n ṣe àṣírí ọ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ní aago mẹ́wàá àárọ̀ so àwọn kọ̀ọ̀kan ti ń wọlé fún kọ́ọ̀lù so bí nìlá fún ìbéèrè Naam. Assalamu alaikum. Ẹ ní rédíò yín. Assalamu alaikum. Alaikum assalam. Ọ̀ àkùnṣe dáadáa. Naam, jazakumullahu khairan ọlọ́run gbà fún wa. Amin. Naam. Ìyá kì í yẹn. Jazakumullahu khairan. Ẹ ṣeun barakallahu fikum. Ẹ ṣeun. Naam. Àwọn bàbá mi tó ṣé ti yé báwọn. Assalamu alaikum assalam wa rahmatullah. Ẹ ṣeun Ustaz. Ọlọ́run darí ń bẹ̀rù. Amin. Ọlọ́run ní jẹ́ kí ó rẹ̀ ìmọ̀ yín. Amin. Jazakumullahu khairan. Mọ́lá ọlọ́run jẹ́ ẹni tí wọ́n ń ba ni lọ́kàn jẹ́ tó ti ń pààyàn lọ́kàn. ọlọ́run mọ́tà sọ mi. ẹ̀yìn ìlú ibi tí mo ti kí jímọ̀ ní òní. ẹ̀yà. wọ́n ti wájú pé mo kọ̀ ní sáà ló dárúkọ. àbúrò àfáà yẹn wá ń sọ ìmáàmù wá ń sọ lórí wútúbà yìí pé gbogbo ìmọ̀ tí wọ́n gbé dé nísìn tó jẹ́ pé ìjọba àlàyé ìyẹn súnà ní kúkà síta láàyè. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. wọ́n sọ wípé wọ́n sọ wípé bí wọ́n bá pèèyàn sí dáadáa kíyàn ṣe hmm. ṣé kò yẹ kíyàn ṣe ni. Hmm. pé rajà wọ́n wò pé tí wọ́n lè sọ fún wọn pé kí wọ́n fi lákàtà fún àyílá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dáadáa ni. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kẹrí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wàláì wàláì this is simple wàláì nǹkan ẹhìn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wàláì ráìtì bó ṣe rí náà bẹ́ẹ̀ ni wọ́n ní ọlọ́ọ̀kọ́ sànù àṣẹ ṣẹ́rí àwọn ẹni yìí wọ́n mọ́ ń fi làákàyè àwọn èèyàn ṣeré ni ṣẹ́wárí tí dídí àmọ́ ti fún ni mọ́ ń gba làákàyè èèyàn ni o tí ẹ bá jó ńlá káyì tó bá fẹ́ mọ́ sí dídá ẹ sì mọ́ rí àpẹẹrẹ àìní làákàyè mọ́ lára rẹ̀ tí ọlọ́mọ ṣàlà wá níbi àbúrò bẹ́dà wàlékùm sọ́dá ń tulọ̀ bẹ̀kẹ́ tó ẹ̀yà ẹ̀kọ́ sì ni mi kọ́ mọ́ kọ́ sí yín o mi kọ́ mọ́ kọ́ sí yín o náà òun náà ni pé a mọ̀ ṣe àlàyé náà ni a ṣe sùúrù pẹ̀lú wọn so ẹgbẹ́ rí bí ọlọ́run ṣe ń tanu kálukú tí wọ́n rárá rí díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ìṣòro katira ẹlòmíì ò ní ra tira lónìí àti pé ó ti ẹ̀ kà ẹlòmíì ń kà ní kà so ó wá wọn ní ọ̀n tẹ́wàá rí pé ń kà tí wàá ní kànàkànà lòun mọ̀ sọ káàkiri wà láì mọ̀ lára wọn tó yẹ pé.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 ẹ orí